nínú oore rẹ̀ èyí tó ṣe fún wa ni pé oníkáà náà máa bẹ láyé máa bẹ láyé ká tún wọ́n máa bẹ nínú ẹni tí yóò mọ̀ ẹ̀tọ́ ní ẹ̀tàn wọ́n pẹ́ jùlọ níwọ̀n àkókò yìí èyí tó ṣe pé bó ní ọmọ kékeré ń kú àgbà ń kú àwọn wà nílé ayé tàbí ń ka méjì méjì mẹ́ta mẹ́jọ mẹ́sàn-án sílẹ̀ yìí bá sú tọ́lọ̀ bá kàdà kátó máa bẹ láyé àmà kamẹ́wàá jẹ́mọ́ ẹja dúpẹ́ fọ́lọ̀ bá ti wá máa lóore yìí ọlọ́ndákun jẹ́ kí irú ẹ̀ wa kó sì má ṣe ilé ní àgbàmọ̀ fún wa èyí tá ń bá lọ iná májá rẹ̀ kánbọ̀ rẹ̀ fún wa táwọn àmọ́ jọ bẹ̀rẹ̀ náà ni orí ìtàn lé ń bẹ́ ọlọ́ndákun tó ìta bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ náà láti gbé máa bára sọ̀rọ̀ sí ò náà lọ́rọ̀ ọlọ́run tó wí fún wa inú Suratul Baqara ọlọ́run ní jẹ́ ẹgbà wẹ̀ àǹtàkùnmù khairul lakum àti pé pàdé kí a máa lò lọ́wọ́ kó mọ̀rún ń jẹjẹ gan àǹfààní ọlọ́mọdé ṣe fún ìyún gan náà pè lórí nígbà mí ìtìrẹ kéèyàn lówó lọ́wọ́ náà lè dóre kí màkánà kẹ áàdà mi nílé láyìn láyẹ̀ fà láyẹ̀ tààtọ̀ annas rìkọ́bà náà èjì lè màkánà الذي yakun منكم ìsẹ́kù نعم الله Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ ní pé ó ajá máa bẹ nínú ẹni tí ó tún máa lè máa kàá débi tá a kàá dé èyí tó kù yìí náà abẹ ọlọ́run kó kàá fẹ́ ni tí ó parí oṣù náà ó sì já lẹ́rí dáadáa ṣe ń bẹ̀. wa an tasumu khairun lakum kẹ́ gbààwẹ̀ olóbi lóore fún yín nǹkan ta'lamun tó wá ṣe pẹ́ ẹ̀mà ànídọ́lọ̀ bá fúre sí ìgbà ibẹ̀ náà lórí wà kébí máa pààyàn ọlọ́run sọ pé bẹ̀ lórí wà fún yín eléyìí ó ní ìtumọ̀ kẹ má jẹun kẹ má róúnjẹ ńlẹ̀ báyìí nítorí ìdèmí sallallahu alaihi wasallam ó ní inna lis-sa'imi farhatan فرحتين فرحة عند فطره وفرحة عند لقاء ربه gbogbo wa là á yayọ̀ méjì ayọ̀ àkọ́kọ́ ó so máa wẹ̀ ní ìgbàta bá fẹ́ sínú bẹ́yàn bá ti ń gbàwẹ̀ látàárọ̀ pàápàá láti òru yìí ẹlòmí ọbẹ̀ lè mú kẹ́ẹ̀jì 5 litre tán tó bá fẹ́ sí kò ní oúnjẹ ní ìjẹ látara bí tí òǹgbẹ́ tó dé lára rẹ̀ inú rẹ̀ ó dùn pé tèmi ìdún lọ láàbà tó mọ́ وثبت الأجر إن شاء الله ودعاك لك وفرحة عند لقاء ربك ìdùnnú kan tó ìṣẹ́kù fún ẹni tí ó bá ń gbààwẹ̀ òní nígbà tó bá pàdé ọlọ́run ọba ńlá lẹ́yìn tó ẹgbẹ́sẹ̀ tọ́lọ́n tó tún kalẹ̀ fún àmà bó ti tó èyí tọ́lọ́n kàwé fún wa ní pé mọ́ wọrí àsọ́wọ́mọlẹ́yìn wà á na obìnrin èmi mọ́ làwẹ̀ èmi mo sì tó ẹ̀san rẹ̀ san ọbẹ̀ ọlọ́run ká má dọ́dọ̀ rẹ̀ rá kí á mà kọ́lọ́ máa níbẹ̀ yẹn kú omi ẹ̀yìn kàfẹ́lú paná lásán ni ọlọ́mọ ṣètò abẹ́ ọ̀ ìdùnnú tá a lọ́rẹ̀ sí náà ní pé ká dọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n dùn pé á àwọn ajá wọ́n jẹ́nà tú lẹ̀kùn bá bùrọ̀ ìyá nì ní kọ́lọ́ máa ṣàtìmí àti fún wa ṣùgbọ́n ká bá fẹ́ gbàwẹ̀ yẹn èyí tá ló dáa fún wa táǹfààní pọ̀ ń bẹ̀ méjì ló kó sínú tí ẹ̀ bá fẹ́ sọ pé mo gbà àwẹ̀ àkọ́kọ́ ni pé tàwáfúrú ẹ̀lmọ̀túnmọ̀bá in lábẹ́ a ṣe kíyàn rí fóòn tí ń bẹ̀ lábẹ̀rẹ̀ ní ẹjọ́ àpàlàyé òwe mo ní ìgbà àkọ́kọ́ òun làwọn nǹkan lábẹ́ a ṣe lábẹ́rẹ̀ ká sì parí ẹ̀ ní ìgbà tí oòrùn bá wọ̀ pẹ̀lú gbogbo àwọn súnánù tó so mọ́ ìmọ̀-ẹjẹ sàárì ìdàníyàn ìjẹ́ mùsùlùmí ìkẹnudó ìmọ̀jẹ ìmọ̀mú kéèyàn sínú gbogbo àwọn tọ́fẹ́ ká sí ni ṣùgbọ́n káàbí wá jẹ́ ẹni tí ń gbà àwẹ̀ ibi tí wà ti bẹ́ lọlé nínú òun ni ìṣìnáàbù almufsida

bẹ́ẹ̀ bá irun ká onye san sán padà wọ́n kàn ń sàánú rẹ wọ́n lè jẹ́ pé o ní ní rẹ́kọ̀ọ̀dì kankan ni kò sírù téèyàn ó ní ládàá rẹ̀ tó èdè rẹ̀ bá kí lákòókò rẹ̀ lẹ́gbẹ́kejì ní ọgbà àwẹ̀ kó ọgbà àwẹ̀ nígbà tọ́lọ́ ọba láàrin ọgbà kò sí ìjọ́ ní ilé ayé tó lè ṣe déédéé kẹ́ẹ̀mà gba ló bí dájú fún yìí má máa kò fóònù rẹ̀ àbíjọba wà nínú àwọn tọ́lọ̀ báyẹn tàbá tó gbé kó o ṣe àwọn tọ́lọ̀ ń fẹ́ òun ló sọ ọ́ di gbígbà ẹni tó ń gbà wẹ̀ wọ́n ọlọ́run ó tún tí ò ní wòhùnkúwò ṣùgbọ́n ọlọ́ọba Allah subhanahu kò ní ládáwẹ̀ ọlọ́mọ̀sí bẹ́ẹ̀. ilé tó ẹ a máa ń gbìyànjú láti máa ṣàlàyé irúfẹ́ àwọn nǹkan èdè ọgbọ́gbọ́ abẹ́ tí ń sẹ́yìn àwọn nǹkan náà máa bàwẹ́ àkọ́kọ́ nú rẹ̀ tí kò sí àfáà tí ó sọ̀rọ̀ ń náà ní àmdà àwọn àfáà ní sọ pé kódà ìnáàdì nìyẹn ọmọ ọmọ bó yẹ àtàní ọmọ mi ọgbọ́lọ́gbọ́ ṣùgbọ́n ó wù mí gidi ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ògbẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ìjọra ẹni lójú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọjá kó jáwọ́ ẹnìkan ẹ̀ṣẹ̀ rẹ̀ kọjá pé ẹni tí ó jáwẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ kó sínú ẹni ló sọ kí lọ́lọ́run ṣe ọlọ́mọ sì ẹni tó bá ti ṣerú mistake yìí yọ́ dáwọ́ rẹ̀ padà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ń bẹ lórí ẹ̀ kọ́dà nínú àfáàtà ní pé fún wọn olè dáwọ́ ẹ̀ padà tó bá màmá ìjìyà rẹ̀ nítorí báyìí àti kó túbá ń bẹ̀ iná àfáà aládìsí wọ́n ní kí ló fẹ́ túbá sí ìdíkọ̀ rẹ̀ tó fi jẹun kò sì gbàgbé kìí ní Al-Albani àtàwọn míì tí wọ́n ní pé kò láwẹ̀ kankan gbà mọ́ eléyẹyọ kan tó ṣeun Ọlọ́run ló lè tàánú rẹ̀ tóró màmá ni ẹni tí ó máa mà ànábìlẹ́ni tó bá ṣí omi mú tó gbàgbé ó so ń jẹ́jẹ́ ó gbàgbé Ọlọ́run fẹ́ fún lóúnjẹ ni kò sí problem kódà gẹ́gẹ́ bí àpèjúwe oòrùn ah, tẹ́mi ń wọ̀ ìtí wọ̀ kò lè jáde má gọ́nà nù gọ́nà yàtọ̀ sí ẹni tó máa ń bà lọ mú mi tó ń rọrùn ẹni tí ó jòrọ̀ láti aago méjì ààbọ̀ tó fi wá ń dago mẹ́fà wá ní á ah, fún bí aago mẹ́fà tí ó rùn tó rùn jáde padà yìí kọ̀ láìkì ìgbónà tó yọ mọ́ ó bí ìtànẹ́ náà nù bó ti gbómi jọ́ mú báyìí kì í máa ń gbóríwọ̀ díẹ̀díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá yẹ́pẹ́ ni tó ń wò pé áà òun yóò lè yọ ni tó wá padà wá yọ irú ẹni àwọn àfá pín méjì lórí rẹ̀ àrínà àfá àkàtà ní pé rárá ó ṣe mistake náà ni ọlọ́wọ́ forí òun yàtọ̀ sẹ́ni tó sọ pé báwọn ẹgbọ́gbọ́n mọ́ àtìsọ̀rọ̀ ẹni jẹ́ ọmọ ọmọ láàrin ẹ̀pọ̀ àtìsẹ̀ni tó ìmọ̀ tó mọ̀ lójó rò pé ti wọ̀ irú ẹni bẹ́ẹ̀ sa padà ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ọmọ àwẹ̀ rẹ̀ ti jẹ́ oró ó ní àlìsìkọ́ wà ń bẹ́ láti jọba tí ń kéwú àbá ìjọba tàlàyé rẹ̀ gan yóò kàn ní ẹni tó wá wọn mọ́ pé bí ó yẹ kéèyàn domesticate rẹ̀ káwọn yẹn lè gbọ́ yé jẹun ìfún ọ anábì ní máa ń gọ̀ lábọ̀ hu alkọ́ì ẹni dé ebi bá gbé ọ̀lẹ́sà alẹ́yìnṣẹ́ kò ní problem ebi gbé ọ̀nà àìsàn tó bá ti dìbò tú máa báwẹ̀ ṣùgbọ́n ní tó bá máa mà má ní ìsàkọ́ ẹni tó bá máa mà pé bóòlù ẹ̀ wọ́n mà pé nǹkan háyà lọ́nà fún A ní òtí bí ti jáde o àti fún fọ́ọ̀tẹ̀ ìdí jáde ìtìkọ́ọ̀nù ẹlòmí wọ́n tọ́ ọgbọ́n ṣe mú ní ti bẹ́ mọ́ọ́má kí ẹ̀kà tọ́ ọbọ̀ fún kò sí tí ni o bóyá nú ọba ìjọba owó lára rẹ̀ ó ṣe yá ọwá tó ó bọ̀nà fún látàrẹ̀ ẹ̀rí gbé nǹkan náà lọ́fà bó ti wá fáwọn náà yóò sáwọ̀ ẹjọ́ ń padà ìṣẹ̀kọ́ọ̀nù ọmọ ọmọ ṣe ìmáàmà wọn àìsàn lọ́fà ń tòótọ́ òun yàtọ̀ nǹkankan lọ́fà ń tòótọ́ ṣùgbọ́n yàtọ̀ sẹ́ńtọ́ ẹ pé òun ti àìsàn ti èébì gẹ́gẹ́ bí symptoms jẹ́ ẹ̀kẹ́ẹ̀ta òun làwọn ọ̀dọ́ ẹgbẹ̀rún ọlọ́run ẹlòmíjẹ́ sí sọ̀dọ́ náà tó ẹ kí ẹ máa wòwò kú wò délẹ́bù pé nǹkan ọmọkùnrin bí ń jáde lára rẹ̀ ìsìnnáhù fẹ̀ntọ́mọ̀ọ́mà láti máa wí fún wa pé bó ti ń gbàwẹ̀ ẹnu tó ń gbàwẹ̀ etí bẹ́ẹ̀ náà lọ gbà tójú náà abẹ́lómi tó ní ní ìfọwọ́ lára rẹ̀ tó á mẹ́rin nǹkan ìtiwá jáde ìsìnnáhù abẹ́lómi kò lára dúró wà àtàrà ilé rẹ̀ tọ́mà ilé bówó báyìí wàhálà ní ọ̀tẹ̀lẹ̀ ìsìmnáwù ni tó wọ́n fẹ́ jẹ́ pé kí ma jáde lára ọkùnrin kí wá jáde nígbà irú ẹni bẹ́ẹ̀ ó fàwọ̀ ẹjọ́ ń padà lẹ́ni tó bá pé

jọba wa ìmí wà nínú owó ń dáàsọ̀ ẹ̀hẹ̀ gbogbo ìdáàsọ̀ ìpátá kò sẹ́yìn tí ó gba kí ẹ sọ kàfàárà kọ́dà bí ẹ máa máa jẹ gbogbo ẹni tó máa máa jẹun tó máa máa mú mi ṣùgbọ́n nǹkan wà tó ẹgbẹ́ tẹ̀yẹ̀ báyìí lè dáwò yọ́ sanjọ́ ń padà yọ́ tún wá san ìtara ò náà ní kéèyàn súnmọ́ ara rẹ̀ lọ́sàn-án Ramadan àbílẹ̀ yìí tí àlùfájà rẹ̀ bá yọ àwọn eléyìí nínú gẹ̀ẹ́tì máa báwẹ̀ jẹ́ ní ọlọ́run ti rúgbọ́ pé wà ẹ̀ntọ̀ súùbù khairun lakum kẹ́ẹ̀sì gbàrà ló bí dá fún yóò tó ẹ̀pẹ́ yìí kó jí lẹ́ni tí ó ní jẹ́nẹ́bà lára lọ́kùnrin àbí lóbìnrin eléyìí ọ̀jáwẹ̀ fọ́dàbọ̀ sùn lọ́sàn Ramadan tó wá rí nǹkan ọmọkùnrin jáde lára rẹ̀ àmẹ́lò mélòó èèyàn ní tí ń kọjú béèrè ìfẹ́ ilé láti 2002 ìtì lọ́dún kan tí ìmọ̀ dáhùn béèrè láwẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹwà ọgbẹ́ igbó làwọn èèyàn sọ làákàyè sí ẹbá ti wí náà lọ́dún tó lọ bá ti wá wí náà máa wí náà ní bó lè sáwọn èèyàn láǹfààní bó sùn mọ́ ọlálà gbogbo tó wá òkọ́ tẹ̀lẹ̀ àwọ̀ ẹ̀rẹ́ ò ni kí èèyàn gbogbo ti mú ì tẹ́ ẹ wá bọ́ sábẹ́ omi abẹ́ ṣáwà kọ́ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ eléyìí problem kí èèyàn mára ààwẹ̀ gbígbọ̀ ní ká máa rùn ni rí téèyàn bá lo pákó àdúgbò lo búrọ́ọ̀ṣì tí bá ti sọdá fún kìí ṣe búrọ́ọ̀ṣì maglin nìkan là ń sọ rẹ náà ìyàwó ọ̀kẹ́ ń sọ pé pákó tó bá ní ní gbogbo tó bá ilé fún rẹ wàhálà ní bá ti wù wa kéèyàn gbé ọ̀jálùwàlá ṣe ká máa máa kan aláwẹ̀ pé ẹjọ́ kí tẹ̀ ń dinú káàkiri ní àìfẹ́ gbé káwọ̀ ẹ̀mí wọ́n bá já rárá o bí tó ṣe jálùwà lánàá ní kẹlẹ̀bẹ́ rẹ̀ náà já bẹ́ẹ̀ ni ikú mú òun náà já toráwọn eléyìí ọ̀wá ṣùgbọ́n jẹ́ máa pọ̀ làágùn ọba ilé gbé àágùn mi ìyún lọ́nà mi èyí tó ti dẹ́nu ọ̀rẹ́ òní ya lọwo omi nǹkan sí inú kò lè èyí ò ti wá láti ó rí tẹnu ọ̀rẹ́ bí ń ó èyí tó wọ́n kù fún ọmọ fún bá ti ní tó já àwẹ̀ bá ti ní kẹlẹ̀bẹ̀ ọ̀já èèyàn wá gbọ́dọ̀ wá máa pọ́ itọ́ mẹ́nu tí wà ní òsì rẹ̀ ní lọ kó flow bọ́nà ọ̀nà mi

àwọn kẹ́mí wà tó yẹ pé kò ní jẹ́wẹ̀ bá ti rí báyìí ní ti pàápàá wájú ọlọ́ ó lè kó bá wẹ̀ جاء فيما طه عن النبي صلى الله عليه وآله وسلم هو حديث اتفق عليه البخاري ومسلم أنا بني الصوم جنة فإذا جاء فإذا كان يوم صوم أحدكم فلا يسقط فلا يركض وإذا قاتلوا أحد فليقول إن امرؤ صائم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أنا بني وابو

gàgá òun ni àwẹ̀ jẹ́ kúrò níbi ìmọ̀ ṣe ń tọ́lọ̀ ń kọ̀ bó ti ṣe rí nìyẹn gàgá ni téèyàn bá ń bá àwẹ̀ tó bá jẹ́ ni tó ń sọ àwẹ̀ rẹ̀ kò ní bẹ́ẹ̀ débi tọ́lọ̀ ọ̀fẹ́ yóò wá máa sọ ní tí ọmọ mú yóò máa sọ ní tí ọmọ wò yóò máa sọ ní tí ọmọ sọ jáde lẹ́nu kó lè jẹ́ pé kò ní í ṣe lọ. gàgá ló kún jẹ́ fún yàn nípa

àrọ́gọ́tù pọ̀ ìsọkúsọ náà láyé pé ó dà nǹkan níwà tí ó normal tí a ní pé lẹ́sẹ̀ ṣùgbẹ́yàn á fi èdè torí bá wẹ̀ ó sì ní ṣe bí kéèyàn á bọ́ táǹtì kó sí kọrin kó máa tàbí eléyìí bá àbátẹ̀ láwọ̀ rẹ̀ já tí wọ́n lè máa ṣe subhanallah tí wọ́n lè máa ṣàlámùlì láì ẹnu rẹ̀ dísí Allahu akbar tí èyàn bá wọ́ tí ò ti jókòó ẹ́ tí èyàn jókòó lẹ́ ọmọ ọkọ́rí nínú Ramadan anábìnrin jìnà sí bá a ti wí ìdájọ́ orin náà sì tí ó sí yí ṣùgbọ́n ìgbà tó jẹ́ pẹ́lẹ̀ ìlà ń sọ lọ́wọ́ yìí ẹja wí fún wa kí èyàn máa sọ̀sọ̀ kú sọ mọ́ bùúyà anábì sallallahu alaihi wa Mádáhùn, anábi ní máa dá ló pé inni mru'un sa'imun, ṣèmí ń gbáwẹ̀ ó, ṣègbé ìgbẹ̀rọ ọlọ́run Allah. Ẹ̀ẹ́rí pé àwùjọ Mùsùlùmí máa ń tò, ó sì máa ń fara jọba wa kò tí ìtàn tí ẹ̀ bá ń bá wẹ̀ níbi tó tọ́ ìyóò sọ ní ọmọ ojú rẹ̀ o awi lọ́sẹ̀ tó lọ awé ìlú síwájú rẹ̀ náà bẹ́ẹ̀ la awilé tó síwájú rẹ̀ ìgbé mùsùlùmí tó tọ́ lásìkò yìí dáadáa ní mẹ́rin lé èèyàn ọgbọ́dọ̀ ọlọ́mọ owó tọ́lọ̀ ọ̀fẹ́ kódà àwọn nǹkan ìyàwó àwọn wastage lélẹ́yọ̀ ọ̀jẹ̀ time wasting lélẹ́yọ̀ ọ̀jẹ̀ àwọn nǹkan tó yẹ pé tó bá ṣígà dábìyàn lálùkìyàmọ̀ kéèyàn wò tí ò dá yìí ọ̀fẹ́ wá bí tó bẹ́ẹ̀ parẹ́ tó bá ti wá fẹ́ kó rí bẹ́ẹ̀ àwọn nǹkan yẹn sí. má máa fọ lẹ́yìn má máa kúnyà yẹn tí àti gbogbo yìí mà ní máa ń lẹ́nu kọ́ ẹ zúúrí wọ là bì kẹ́rin wá síbi òun ṣe ojújọ́ tó bá kàn kẹ́nìkan gàdé kó ní ọ̀rí lágbájá ẹ wá bí ti jọ̀ọ́ kó o sọ kí láǹfààní tí mo fẹ́ gé níbẹ̀ ẹlòmíì ò bá ti má gbọ́ ọ̀rọ̀ yẹn ṣùgbẹ́ nìkan wà tó respect ẹni yẹn ní tijú rẹ ẹni yẹn lọ gbọ́rọ̀ lọ́rọ̀ wá àti dìde ó ní lọ́ra pé hàn tí bá dìde kílẹ̀ náà yóò wí jàmbá dìde ọ̀dọ̀ ọlọ́run torí tó bá díwájú ọlọ́run ẹni yóò lè o tó ń lè yìí kò sí ọ gbìyànjú o wọ́n jà kó bẹ́ẹ̀ kọ́lọ̀ túbọ̀ gbogbo wa. والصلاة والسلام على رسول الله وأن تصوموا خير لكم إن كنتم تعلمون تباوي ولما دون لوري فوني تباما àwọn àbá sọ pé tí àwẹ̀ ọba kú èèyàn wà á pọpuléètì ẹ̀ pẹ̀lú iṣẹ́ dáadáa èyí tọ́lọ̀ ọba aláàárọ̀ yìí pé ọ̀nà tàtọ́ wà á xẹ́yìrẹ̀ fọ̀hùwà xẹ́yìrẹ̀ là èmi àwẹ̀ ọ̀ máa dá sí mẹ́ta la ilaha illallah point reflection ládé point re-evaluation ládé point assessment ládé bẹ̀rẹ̀ lórí ẹni tí ń sọ̀rọ̀ àtẹ̀yìndé ń bọ̀ gbogbo ń tọ́ tó kí ọ̀rọ̀ náà ní tó dé mélòó lè ẹ ti àjí ṣé kò ti bó ti di normal person padà láàrin ìjọ mẹ́wàá yìí ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ẹjọ́ ń du mọ́sálásí ni ẹjọ́ ń du àgé ni ṣé òkú ó ti padà sí ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ ṣé gbogbo nǹkan tó ní pé ìtù ní ṣe ní ní ṣe tó ti padà síbi àwọn nǹkan ẹ̀rọ la máa fi bẹ̀rẹ̀ mélòó ló ti kà báyìí mo rántí pé oní mẹ́wàá ló fẹ́ parí ẹjọ́ bá sì parí mẹ́wàá èdè táàmì gbọ́dọ̀ ti parí mẹ́rin gbọ́lọ́bá ti ẹ̀sẹ̀ wọ́n tó ọ̀fẹ́ parí márùn-ún ẹgbẹ́ ọ̀kan lọ fẹ́ kà ṣé bá kọ́ra kọ́ ló ti ní bá fà báyìí jẹ́mọ́

ìwà ìyá àwọn àgbàlagbà látúmọ̀ ń rí wájú gan ẹwà ara wọn ẹlòmí tó yẹ ẹgbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀ wọ́n wà ẹgbẹ́ tó máa ti bá a lórí mẹ́fà yín wàá jọ ìwọ̀n torí mọ̀ pé mẹ́tàlá náà láti àbí mọ́kànlá má ṣe bẹ́ẹ̀ ìǹtẹ́sù ń retí fún ọ náà ni pé kí iṣẹ́ dáadáa yẹn kó ṣù ọ́ tẹ̀ wá lé sí ọ èyí tó kù yín wà láàyè àsìkò tọ́lá tí mùdùmùdù rọ̀mọ̀gbọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àti ilé ìjọ ṣùgbọ́n lé ẹ̀kọ́ náà ni ìgbà ní ẹwu mùdùmúdù rọ̀mọ̀dọ́ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ní dèdè táìmù yìí lásìkò anẹ́bí ń gbẹ̀kẹ́ anẹ́bí ọwọ́ akẹ́rù rẹ̀ ó di mọ́sálásí 20 days anẹ́bí ó jókòó ibi wọlé ẹ̀lẹ́tọ̀l kọ́ndọ̀ àti pé àsìkò sẹ́hùn gẹ́gẹ́ rẹ̀ bàbá tí ń lọ parí ìbẹ̀lẹ̀ ọlọ́run wá kú dáadáa sí ọjọ́ fún ọ olóyè fà

ìdá gbọ́gbé báyìí sí àwọn dọ́gbù láti ẹ̀ náà bẹ̀rẹ̀ owó lábáyìí mọ́sálásí ó sì gbà ọlọ́run ṣe rọrùn bọ́ra náà lẹ́yìn tó kú èmi ò tí ní gbogbo ẹni ṣe náà gbà fún plan owó tó tọ́jú yẹn owó tó rò pé ti ṣe ní bá ti pẹ̀lẹ́ má rí mi sàǹfààní ọ̀ bákan náà nínú tí èèyàn ìwọ tó ò tí ì yọ abówó nílẹ̀ yọ yọ lásìkò yìí ẹ̀rọ àwọn èèyàn mo sọ fún wa lẹ́yìn tó síwájú igbó bẹ́ẹ̀ ṣe dáadáa ọ̀kẹ́ lóṣù ní yóò gba lọ́kùn mẹ́wàá yóò gba yóò gbà 700 gbogbo wá dénú ọ̀rọ̀ mọ̀mọ́nù ọlọ́lọ́gbò èyí tí ó jẹ́ bẹ́ẹ̀ bá wá wà nínú kíkọ́ ọlẹ́ rẹ̀ gbẹ́gbà káàkiri inú rọ̀mọ̀bọ́nù ló yọ wọ́n tó ti fúládé ẹlòmí ọ̀gbọ́ sígbó lè ṣe àwọn àgbọ́rẹ̀ ní ìsìn wọ́n ń sí pé ẹlò ẹlò ti zàkà fi ń bọ̀ tó lọ́pọ̀lọpọ̀ ní ó dá láì ní sílvà ní sílvà bẹ́ẹ̀ bá ní 5 million ní ìsìn pẹ̀lú títí sílvà ó ti wọ́ tàbá tí ń sọ ti góòdù ń tè èèyàn máa ṣírò 13 14 million èèyàn mélòó ló wá tó wọ̀ ọmọ ìníkàlùkù tó wọ̀ ńlá sí ẹ̀ bí 8 million 9 million òdà tó gbé mílíọ̀n ti dálá ìlú ìwọ́n tó sì ní 9 million látàkùn mọ̀ gbá a ah, alhamdulillah wọn náà lè yọ tiẹ̀ náà tàbá ti sílvà láti calculate ẹ̀ fún ìwọ tó wà lágbára jàgá ìwọ náà sọ́dọ̀kọ̀ tó olóòfẹ́ máa ṣe padà dúró ojoojúmọ́ tó lọ fẹ́ mọ fún yàn ló ń jẹrà lóòótọ́ ní tó wí fọ́lọ̀ wọ́n ní pé èèyàn mẹ́ta pẹ̀lú ògbó ọlọ́ àti sàárẹ̀ àti sínú wọn ìmọ̀ fún wọn mo ṣe é ṣe pé o ti káwọ́ àbí nítorí báwọn ẹni tó kún fún òkúkú mọ yẹ ọ dúpẹ́ ó sì ń retí ọpẹ́ lọ́dọ̀ wọn àbọ́dọ̀ ọlọ́run lè ti ń retí ni fọ́gbọ́dọ̀ ọlọ́run ni kíkú ni mọ́dà dúró ṣe máa wọ ìdá lè ṣe pọ̀ tí ò bá lówó tí ò lè lọ múra tí ò lè lọ zàká eh, tí ò lè yọ zàká tí ò ní sọ́rọ̀ kọ̀ ṣe dákun anabi muhammadin sallallahu alaihi wasallam ó ní gbẹ́gbẹ́lẹ̀ albáàkì yàtú sọ̀lẹ̀ ha kí n ti máa ṣẹ́kù fún yàn láíláí tí máa ṣẹ́kù tí ò ní tẹ́ ó ní inú buhari náà lọ́wọ́ kí ni nǹkan náà subhanallah alhamdulillah wala ilaha illallah wallahu akbar gbogbo ẹni tí ò lówó náà ó lè rélé ìwí ẹni tó lówó náà ó tún wá máa ṣe pọ̀ ọlọ́wọ́ àpọ̀ fún gbogbo wa mo bẹ ọlọ́run èyí tà ń wá nínú ọ̀rọ̀ ọgọ́rin náà ní ọmọ ọlọ́run ọlọ́run dájẹ́

ẹni tó ń bẹ láyé ọmọ ẹ̀yà wọn tó ní ọhụrụ ọlọ́run ní wọ́lẹ̀ aláàjì kúnlé sẹ́ni ọlọ́ndàgbà mójútó wọn náà gbogbo àjẹmọ́ náà dúró tí gbogbo wọn náà kó gba ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù kó já rí ṣe láyé lókè ẹ̀pẹ̀ lẹ́ni aláwọ̀ yẹn sí kúmù